olómi nílé fẹ̀jẹ̀rẹ̀ òláṣọ nílé fìmọ̀kìmọ̀ òbora ògún aláàdá méjì ó fi ìkan ṣánko ó fi ìkan yẹ̀nà ọjọ́ ògún ti kàn lé ọ̀run bọ̀ wá sílé ayé aṣọ iná ló mú bora ẹ̀wù ẹ̀jẹ̀ ló wọ̀ sọ́rùn o ògún onílé owó ọlọ́nà ọ̀la ògún onílé kángun kọ̀ọ̀gùn òde ọ̀run mo ní méje lógún mi ògún alára ní gbàjá ògún onírè àgbàgbò ògún ìkọlà àgbàgbìn ògún ẹlẹ́ ọ̀nà nígbèsùnṣu ògún akínrún àgbà àwọ àgbò Ogun gbẹ́nàgbẹ́nà ẹ̀rọ àwọn oníjẹ Ogun mákindé ti dògún lẹ́yìn odi bí ò bá gba tápà àgbà bókí àgbà ukùukù àgbà kẹ̀mẹ́rí ó mo ní ẹ má bo ògún fi ìjà ṣeré ògún olódodo lògún tèmi ọmọ rórí náà ọmọ tàbùtù mo ní nítorí wípé lọ́jọ́ ògún. èrè o nígbà tó dé ìlú rẹ̀ o ògún onílé owó ọlọ́nà ọ̀la ògún onílé kángun kángun òde ọ̀run mo ní ẹ má bo ògún fìjà ṣeré.